إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الخليل كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسواج لي إذا لقوا لتن العقيدة الواسطية تجي الإمام ابن تيمية الحراني الدمشقي عليه رحمة الله أيتي àtùmọ̀ gbéyàwó ọ̀hún náà ni àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti ofin rile ń awon wípé àwọn to ba tó bá ti jọm gbé ní alkiyama wọ́n allahu subhanahu wa ta'ala kí ló fa kí afáàfin mú eléyìí wá o ní pé a rí àwọn tí wọ́n fi ra wọn kì sí islam tí wọ́n ń tako eléyìí wọ́n ní kò rọrùn láti rí ọlọ́run ọba subhanahu wa ta'ala torí wípé tàbá ní òun rí ọlọ́run subhanahu wa ta'ala ìtumọ̀ rẹ̀ ní pé a ti sọ ọlọ́run di bọ́dì àbíbí máàpì kan tí èèyàn lè rí sotori náà wọ́n ní kò pọ́síbù kí èèyàn rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so tó bá jọ nígbà alkiyama àwọn tán sọ yìí wọ́n ní àwọn musulmi ò ní rí ọlọ́wọ́ bá subhanahu wa torí pé tí wọ́n bá rí ọlọ́wọ́ bá subhanahu ó máa ní páìpì tí wọ́n ti rí ní ṣùta bá fẹ́rí nǹkan láyé ń bí ìsídàkárí níwájú wa àbí kí awẹ́yìn láti rí nǹkan yẹn àbí káwo apá ọ̀tún àbí káwo apá òsì àbí káwo òkè ṣẹlẹ̀ yìí òní wọ́n pè ní kíni àbí káwo lẹ̀ ṣẹlẹ̀ yìí ni wọ́n pè ní kíni aljihadu sikh àwọn sáìtì mẹ́fà so wọ́n ní kò sí ọlọ́mọba subhanahu wa ta'ala bá ní wọ́n rí bóná ti fẹ́ rí ṣókè ló wà ní tí wọ́n rí àbísàlẹ̀ ni wọ́n ti rí àbúwájú àbẹ́yìn àbọ́tún àbúsí so wọ́n lọ́dọ̀ tàwọn èèyàn lè rọ́lọ́mọba subhanahu wa ta'ala tó bá dijọ́ ń gbéǹde àkíyàmà rírí ọlọ́wọ́ ọba láyé ń bí ìbà yìí nífẹ̀ẹ́ tété eléyìí èyí tí kò rọrùn ni èyí tí kò rọrùn ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ ń gbéǹde àkíyàmà òun ni tí à ń sọ sọ eléyìí ló fa tó fi jẹ́ pé anábì Musa alayhi salatu salam ó ní rabbi arini anzur ilayk onírí olúwa mi jẹ́ ń rí ẹ kọ́lẹ̀lá tàrà ní ọlọ́wọ́ ọba ní òun lè rí mi wàlàkì ní ń dórí lẹ́ljabal ṣùgbọ́n wo òkè tó ń bẹ wájú rẹ̀ فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا باتي الله سبحانه وتعالى تفي أراؤك جعله دكا ọlọ́run ọba ní kí òkè fọ́ yánmayánmá torí pé òkè gan ò ní agbára àti gbélé ọlọ́run ọba subhanahu wa ta'ala fàkàrà musa sọ ẹ̀kọ́ ìgbà tí musa alayhi salatu wassalam tó gbọ́ dúndún òkè bí ìgbà tó ṣe wípé explosive ńlá dún kọrọ musa sọ ẹ̀kọ́ anabi musa alayhi salatu wassalam ó dákú kí la fẹ́ ló ń belé òun ni pé ọlọ́wọ́n ọba sọ fún anabi musa alayhi salatu pé náà àrọ́ ni ó lè rí mi that is láyé ń bí so ayé al-Qur'an ni ike àlèyé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láyé ń bí téèyàn kún bá rí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láyé ń bí yóò jẹ́ àwọn ànábì rẹ̀ ní ó rọrùn fún mi ṣùgbọ́n wọn bá dídí sọ fún ni ó lè rí mi anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ kan ó ní hijabu nǹkan tí ó jẹ́ bí gàgá tí ó jẹ́ ká lè rí ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ́lẹ̀ law kashafahu tọ́lọ́n bá ká ìmọ́lẹ̀ yẹn kúrò la ahraqat subhatu wajhihi man taha ilayhi basaru min khalqi ìtàmálẹ̀ ojú ọlọ́run bá subhanahu wa ta'ala yóò ṣe kí yóò jó yóò jó níná gbogbo nǹkan tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala bá rí tó túnmọ̀ sí gbogbo ayé yóò ṣe kí yóò parẹ́ ni tọ́lọ̀mbá ní kó ń kàṣáfà ìdáàbò ẹ̀ tí jibril alayhisalatu tó lọ almasjid al-aqsa láti anabi sallallahu alaihi wasallam lọ sókè ńgbà tó padà dé wípé ọba anabi sallallahu alaihi wasallam ní nùúrùn ìmọ́lẹ̀ lòún rí so ló fa ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àwọn sahaba radwanullahi alaihim ìgbà tó ń wọ́n nù wọ́n against Dajjal so lára nǹkan tó sọ òun ni pé wa'lamu anna ahadan minkum la yara rabbahu hatta ẹ mọ̀ wípé èèyàn kan ní kò lè rí olúwa rẹ̀ hatta yamuta títí tí èkú tó túmọ̀ sí pé láyé ń dìbà yìí kò sẹ́ni tó lè rí ọlọ́run àti tó bá lóun rí ọlọ́run lójú àlá ló kù so eléyìí ètò pọ́síwò yìí ó di pẹ́ẹ́n lórí lẹ́bù ìmánì kálukú ṣùgbọ́n nífẹ̀ẹ́ tètè lójú ayé eléyìí kò ń ṣe nǹkan tí ó rọrùn láti rí torí ànábì Musa alayhi salatu wassalam lam kò lágbára àti rí ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́run ọba dára ọmọ ènìyàn láti lè rí láyé ń bí bí ara wá ṣe rí láyé ń bí báyìí kò lè gbé rírí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so olùfiwájẹ́ wípé tó bá ní jọ́ ń gbé ní alkiyama àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò ní kí wọ́n rí o ẹni tí a ń ṣe jọ́sìn fún tààrí lára nǹkan tí ó máa wà òun ni kárí ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá rí jọ́ bí ní alkiyama kò wá tí nǹkankan tó ṣe wípé wọ́n lè fún wa tí ó dà gẹ́gẹ́ bí kárí ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá rí jọ́ bí ní alkiyama so abẹ́lẹ́ ọba wa ta'ala kò ṣe gbogbo wa ní ọmọ aljanna àwọn kèfèrí àwọn onírí ọlọ́run ọba wa ta'ala ṣùgbọ́n àwọn munafiki ní harasọ́tù alkiyama ní gbangba àtàlìyàmọ̀ wọn ó jẹ kan rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n àrìmọ̀ náà nìyẹn eléyìí gẹ́gẹ́ bí tí àwọn afáàsọ yóò máa jẹ́ ìjẹ́ yóò máa jẹ́ ìfini ìfilanilójú yóò ẹ̀kẹ́ ẹni tó rí nǹkan tán àjẹ́ kó rí mọ́ yóò dùn ju ẹni tí ò rí rárá lọ ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo wọn máa rí ọlọ́wọ́ bá subhanahu wa ní ìgbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá fẹ́ kí wọ́n rí ẹ̀bẹ̀ náà bá subhanahu wa ta'ala kó kàwá kún ara àwọn olùgbàgbọ́ olóró ṣùgbọ́n àwọn kan nínú àwọn tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ní rárá wọn ní rí ọlọ́wọ́ ọba tó bá di jọ́ gbélé àlùkìyàmẹ̀ náà torí wípé tó àkóṣe pé kan rí lókè àbí rí nísàlẹ̀ àbí rí wájú àbí kán rí lẹ́yìn àbí kán lọ́tún àbí kán so tọ́bàdẹ̀ ti rí lókè àbárí gbàdà àbárí lọ́tún àbúsí àbíwájú àbẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba ti di jísù ó ti di bọ́dì kan nìyẹn so ìdẹ̀sọpọ́lọ́run ọba bọ́dì ni so ilé yìí wọ́n ní kúfúrú ni bó ti ẹ̀ jẹ́ pé àwọn òsọpọ́lọ́run ọba bọ́dì nítorí pọ́lọ́run ọba òròyìn ara rẹ̀ pẹ̀lú pé bọ́dì lòun ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ tó kí ni òun bẹ so tó bá ṣe pé nǹkan tẹ gbàlérò pẹ̀lú bọ́dì ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń bẹ bìláàtìhì ní ẹsẹ̀ǹsì rẹ̀ then kò sí problem ṣùgbọ́n tó pé tẹ́ ń sọ ni pé ọlọ́run ọba ló gbólóhùn jísùn fúnra rẹ̀ àmì ọlọ́run ọba òlù so àmì lò ó ṣùgbọ́n wọ́n ò rí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá rí jọ́ gbé ní alkiyama àwọn olùgbàgbọ́ òdodo kọlọ̀ọ̀bà kó kàwà fún ara wọn àwọn mùnáfíkì rírí ọlọ́wọ́ba yóò fi lá wọn lójú ní harukọ́tù kìyàmà ní gbangba àtà kìyàmà lẹ́yìn wọn rírí ọlọ́wọ́ba àwọn àwọn òjẹ́ rí ọlọ́wọ́ba rárá so rí kọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó kàwà fún ara wọn ṣẹ́kùn náà ibùn tèmi alẹ́ rahmatullah wọ́n mú àwọn aya kọ̀ọ̀kan wá lára rẹ̀ wọ́n ni ọlọ́wọ́ bá ní wujuhun yawma idhin nadiratun ila rabbiha nadira àwọn ojú kan tó bá di jọ́ gbéǹdẹ̀ alkiyama nadiratun wọ́n máa tutù mímímí ila rabbiha nadira wọ́n máa tutù mímímí látara àwọn nǹkan tí wọ́n ń jẹ tó já wọn nǹkan tí ó máa ṣara lóore ila rabbiha nadiratun tí ó máa wo olúwa rẹ̀ àwọn ojú wọn yóò máa wo olúwa wọn tó ń ṣe Allahu subhanahu wa ta'ala ya'ni tanzuru ila rabbiha àwọn ojú yóò máa wo Allahu subhanahu wa ta'ala tó ń ṣe olúwa wọn ìbéèrè wa ni pé àwọn táǹsọ̀ yìí àwọn aljahmiya min al-mu'tazilati wal ash'ira àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n rí àyà yìí wọ́n láwọn rí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ìtumọ̀ ila rabbiha nadhiratun wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ila na'imi rabbiha nadhiratun wọ́n máa wo àwọn aljanna gbogbo àwọn nǹkan tó ń bẹnu ẹ̀ wọ́n máa wò ipe ìtumọ̀ rẹ̀ yẹn kò ń ṣe pé ọlọ́run gangan ni wọ́n máa wò àbí ìlà rọ́bì ánà àdírọ̀tún yàní ìlà fàwáàbì rọ́bì ha mùntẹ́dírọ̀tún àwọn mùntẹ́dírọ̀tún wọ́n máa ṣe kíni wọ́n máa wo fàwáàbù ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n máa retí rẹ̀ so ìlà fàwáàbì rọ́bì ha náàbìrà ìtumọ̀ rẹ̀ yàní mùtẹ̀zíra tó ń sáwábìrọ̀ bìrà wọ́n máa retí àwọn ẹ̀sán tó wọ́n ọgbọ́n sàwọn sàwọn afá àlùsùn ọ̀jọ̀má wọ́n ní kẹ́ sọ wípé ìlà sáwábìrọ̀ bìrà náàbìrọ̀ kó lọ́pọ̀ so tọ́wálẹ̀yàn ìntàzọ́ra nǹkan àbó ó nà zọ́ra nǹkan láì fi ìlà sí òun ló lè intizor kí ẹ máa retí nǹkan ṣùgbọ́n ilé yìí nísìn ila rabbi anadhira ìtumọ̀ rẹ̀ ní pé ó so káwá sọ wípé àátù pẹ̀lú ìlà láti túmọ̀ sí wípé èèyàn ń retí nǹkan eléyìí kò lọ bẹ́ẹ̀ ní èdè Lárúbáwá ṣùgbọ́n wọ́n ṣe tàwílù rẹ̀ wọ́n yí nítorí kó lè bàbá àdìọ́kàn wọn pé èèyàn ní rí ọlọ́run ọba subhanahu wa so wọ́n ní ìtumọ̀ ila rabbi anadira ìtumọ̀ rẹ̀ ní ila na'imi rabbiha nadira yóò máa wo ìdẹ̀ra ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí kí àwọn tún ní kí ní ila ثواب ربها ناذرة يعني منتظرة ثواب منتظرة ثواب ربها سوى رتي اسم الله وبعض شميلي اتكتني tó tako èdè ó dẹ̀ tako tí àwọn ẹni ṣíwájú wá ń bẹ lórí ẹ̀ so bákan náà alẹ́ ara ikì ìrànlóró ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n máa bẹ lórí káúṣìsì wọn ìyá ń dúró tí wọ́n máa wò so àwọn àfọ́ ahlus sunnah wal jamaa wọ́n ni wọ́n máa wò ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala bẹ́ẹ̀ ni wọ́n máa wo àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe náà ṣùgbọ́n àwọn tọ̀hún wọn á ní hùn yanzuruna ila yanzuruna ila na'imi rabbihim wọ́n máa wo ìdẹ̀ra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bákanáà ọlọ́wọ́ bá ní lilladhina ahsanul husna wa ziyada àwọn tí wọ́n gbélé ayé ṣe dáadáa alhusna èyí tó jẹ́ dáadáa ni ó máa jẹ́ títí wọn wà bíyádà àti àlékún anábùwà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kánà pé ziyádà yẹn òun náà ni kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó jẹ́ kí wọ́n rí òun tó bá jọ gbéjì alkiyama ìtumọ̀ ó ní àwọn nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó bá fún wọn ó ní túmọ̀ ziyada yẹn lahum ma yasha'una fiha wa ladayna mazid àwọn tó bá jẹ́ ọmọ janna èyí tí wọ́n bá ń fẹ́ tó wù wọ́n òun ni tí wọ́n máa rí wa ladayna mazid àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala á tún fún wọn ní àlékún sẹ́lẹ̀ iná o ń bẹ ní ìbámu pẹ̀lú etí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó ní ziyada ẹ̀ ṣùgbọ́n àwọn ẹnu wọ̀nyí àwọn ó ṣe tàwílù nǹkan yìí sí nǹkan tí ó bá àdìọ́kàn wọn mú kí ló fà òun ni wọ́n ti ní àdìọ́kàn rẹ̀ jì wípé kò sẹ́ni tó lè rí ọlọ́run subhanahu wa ta'ala láyé ń bí àti lálùkìyàmá a ní ti tayé ń bí wáyé ìyẹn ni ìtìfáàkù wà lórí torí pé kí ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam kò fi léyìn rẹ̀ ṣùgbọ́n tí john gbẹ́ndẹ̀ alkiyama in tó ń bẹ òun ni pé àwọn olùgbàgbọ́ òdodo wọn ó rí ọlọ́wọ́ subhanahu wa ta'ala so ló fi jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala innahum an rabbihim yawma idhin la mahjubun ọlọ́wọ́ bá ní àwọn kèfèrí tó bá di john gbẹ́ndẹ̀ alkiyama wọ́n ní rí olúwa wọn wọ́n ó ṣe kíní wọ́n blọ́ọ̀kù wọn tí wọ́n ní rí olúwa wọn so ìtumọ̀ rẹ̀ ní pé àwọn mùsùlùmí ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn ní wọ́n ní ṣe hajjú títí wọn àwọn òrò ọlọ́run lọ́sùn hàn tọ́lọ́mbà bí sọ pé àwọn kèfèrí wọn ní rí ọlọ́run bá wọn ó túmọ̀ sí pé àwọn àwọn mùsùlùmí ó rí ọlọ́run ọba wọn ni so ààyà yẹn gẹ́gẹ́ fún rẹ̀ evidence ni wípé mùsùlùmí wọn ó rí Allah subhanahu wa ta'ala so èyí uh, tí àwọn ẹni wọ̀nyí sọ ó wà contrary sí nǹkan tó ṣe rí pé uh, orílẹ̀ nínú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam bákaná nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so sheikh wọn mú àwọn àyà bíbélò kan láti lè fi rinlẹ̀ wípé rírí ọlọ́wọ́ subhanahu wa nǹkan tí orin lẹ́yìn nínú al-Qur'an al-Karim so ṣùgbọ́n àwọn tí a pè ní àwọn oníbídí àwọn yìí so àwọn ní kò bá láàká ìmú kí a rí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá rí gbígbé al gẹ́gẹ́ bí a òṣìbá láàká ìmú kí ariwo kárí ọlọ́run bá subhanahu wa ta'ala ní ayé ń bí so títáyé ìyẹn nǹkan tí ó sì dáàtún lẹ́ẹ̀mí ṣùgbọ́n tí ìjọ ń gbé ní alkiyama ní àràfọ́tò alkiyama bákanáà nínú aljanna àwọn olùgbàgbọ́ òdodo wọ́n allahu subhanahu wa ta'ala kọ́lọ́run subhanahu wa ta'ala kò ṣe eléyìí ní ìrọ̀rùn fún wa so àwọn tí wọ́n ń tako rírí ọlọ́run ọba àwọn ẹni ṣíwájú wọ́n lè lórí wọn gan wọ́n lè lórí wọn gan àwọn sífáàtù mẹ́ta kan ń bẹ tó ṣe pé àtìkà mẹ́tẹ̀ẹ̀ta báyìí àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára àwọn nǹkan tí àwọn salaf àwọn ẹni ṣíwájú tí wọ́n fi lè lórí àwọn tí wọ́n ń pè ní àwọn àjàmíyà òun ni ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n lè mọ́ wọn gan lórí èrè mẹ́tẹ̀ẹ̀ta yìí débi pẹ́ni tó bá fi lè tako yìí kankan nù wọn wọn àpèrú ẹni bẹ́ẹ̀ ni kéfèé pàtàkì jùlọ lẹ́yìn tí wọ́n bá ṣàlàyé fún un òun ni sífàtú lẹ́rẹ̀ló wípé ọlọ́mọba subhanahu wa ta'ala òmìnbẹ̀ lókè eléyìí ẹni tó bá lọ́lọ́wọ́ bò sí lókè lẹ́yìn gbà tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n bá kó àwọn ẹ̀rí wá fún un láti inú alkùrán bákaná súnà nábúwa muhammad sallallahu alaihi wasallam tẹ́lì yẹ bá lóhun òṣìgbà pọ́lọ̀ ń bẹ lókè yúkàfà wọn a pè ń kéfì òun náà ni sífàtù kàdáà sífàtù àkàdáà ìròyìn pé ọlọ́wọ́ bá máa sọ̀rọ̀ ẹni tí ó bá lóhun ògbà bá máa sọ̀rọ̀ wípé ròyìn ìdínkù oníkálọ́rọ̀ wọn bá ń sọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wọn kó àwọn ẹ̀rí wá fún látinú alkùrán látinú súnnà nábúwa muhammad sallallahu alayhi wa sallam tẹniyẹ bá gbá alhamdulillah ṣùgbọ́n tó bá takú sẹ́rẹ́ iná wọn á kó àwọn ẹ̀rí wá fún látinú alkur'an láti sunna anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tẹ́ni ẹ bá takú lẹ́yìn bàtàwà establish evidence lè lórí yukafa so ìròyìn mẹ́ta yìí ó jẹ́ ìròyìn tí ó lágbára gan lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú wa ní so tó ṣe pé wọ́n a mọ̀ lè lórí ẹgbẹ́ bí ṣe kìrìtẹ́bù tèmi àrẹ rahmatullah bí wọ́n ṣe kó àwọn ọ̀rọ̀ wọn wá lórí eléyìí nínú àwọn fatawa wọn bákanáà nínú àwọn tíra wọn ní ibi àlìtìkọ́mà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ló fi jẹ́ wípé ìròyìn yìí agbọ́dọ̀ gba gbogbo tọ́lọ̀ bá fi ròyìn ara rẹ̀ agbọ́dọ̀ sọ pé kò bá làákà ìlú ń bẹ̀ tó bá ṣe pé kò bá làákà ìlú ni ànábì sallallahu alaihi wasallam ní òkòkò sọ wípé nǹkan yóò bá làákà ìlú ṣùgbọ́n tàbí sọ lábára ní òsọ páwọn òròyìn lọ́lọ́ fi ròyìn ara rẹ̀ yóò bá làkà ìmọ̀ àwọn sàárò sọ bẹ́ẹ̀ bóòlù èèyàn kan tó ṣe rí pé torí kó ti stọ́dì philosophy ó ti ka àwọn ìkàkùkà tí àwọn aristotle àbá àwọn socrates àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí wọ́n kọ́ ó wá dé kó máa fíìlì wípé àwọn nǹkan kò bá làkà ìmọ̀ kò bí fíìtì ká fi ròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn wà mú àwọn òròyìn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ wọn ó tu gbogbo ẹ̀ wọn ó ṣe kí ni wọn ó tu sí nǹkan mi káwo bí wọ́n ṣe ń fi àwọn eléyìí tí a ń ká yín káwo wọ́n ṣe ń fi ṣeré so gbogbo ìlà rọ́bì ànáàdírọ̀ wọ́n á tu sí nǹkan mi nítorí kó lè ba àgírí pẹ̀lú èyí tí àwọn fẹ́ so kò sí nǹkan tẹ́ máa mú wá wọ́n á ní nǹkan yẹn bákan làwọn ó ṣe tú sí ni so torí wípé wọ́n ti ọ̀rẹ́dì ní príncipù kàtà fi rinlẹ̀ òun náà ni pé kò pọ́síbù kéèyàn rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torí pé tó bá ti di pé èèyàn rí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ti di bọ́dí nìyẹn kò dẹ̀ yẹ kí ọlọ́wọ́ bá jẹ́ bọ́dí according to bí wọ́n ṣe ń sọ àwọn àfáà ní tó ẹgbẹ́ ń tẹ́gbà lérò pẹ̀lú bọ́dí orí tó fi ròyìn ààrẹ yóò jẹ́ kó jẹ́ bọ́dì lọ́dọ̀ yìí ní ṣùfọ́ alágbọ̀sáàlì ṣùgbọ́n pé ń jẹ́ gbàlérò pẹ̀lú bọ́dì ní pé bí bọ́dì ti ń ṣe rí gangan so eléyìí ààlì fi rin ilẹ̀ torí pé ọlọ́run ọbọ̀ ṣe kí ni kó fi rin ilẹ̀ ṣùgbọ́n kẹ́yìn máa fi làákàyìn ní kẹ́ máa fi yóò mú yín máa tako alkùránù kìrì so ló jẹ́ pé lára àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ bishul marisi ìkan lára àwọn oníbíbí àgbà tó ṣe wípé a máa ṣe tàwílù anusus àwọn text wá wá láti agree pẹ̀lú ìtàwọn ti dólé lórí a máa sọ fáwọn ọmọ kéwò rẹ̀ a ní ẹmọ́ tako áyà tó bá wá ẹmọ́ tako hadisi tó bá lálàáfíà tó wá ní ẹ̀yìn ẹgbàá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tàwílù rẹ̀ ẹ̀ṣẹ̀ tàwílù rẹ̀ so ó wo pé èyí tí ó burú òun ni káwọn aláwọn báyà ẹ̀ ṣùgbọ́n àwọn máa báyà ẹ̀ àwọn wá tú sí nǹkan tó bá ẹni táwọn bí ní ìbùkó kọrẹ́tì ṣùgbọ́n gẹ́bí ń ta wọ́n ní the bishop marisi tó kú ní nǹkan bí 218 or so ìjírá so lẹ́yìn ikú anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam so di over 200 years so òun ni ẹni yìí ṣẹ̀ṣẹ̀ kú so tán ẹkùn wọ́n bí ní nǹkan tó ṣe wípé ó ti lé ní wọ́n náà something years after ejira anábì sallallahu alayhi wa sallam so ẹni tá sọ ẹni gbogbo àwọn ìmáàmù malik ní ìmáàmù sofianus paulini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ju ẹni yìí lọ so bishul marili ni ìròrí jambu sọfúnwán òun náà lọ gbé ìròrí jambu sọfúnwán òun ló gbé so ṣùgbọ́n ó ní opportunity pé ó rí ibi súnmọ́ àwọn olórí ìgbà yẹn tẹ́lómi ìkó jẹ́ tí wọ́n fi ń promote bídíà tó ṣe wípé ó ń spread bẹ́ẹ̀ náà ni àwọn àmì náà ahmed bin abdul duhaj lára àwọn tó jẹ́ àwọn àfọ́ ọba ni lára àwọn tí wọ́n sẹ́ẹ̀lì àkídà burúkú fún àwọn ọlọ́balọ́ba òní táwọn ọlọ́balọ́ba wá náwó sórí ẹ̀ láti lè máa fi da ìròrí àwọn mùsùlùmí kó tó di pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala wá ní kí imamu ahmad ali rahmatullah kí wọ́n tó wá jáde láti máa takò àwọn nǹkan yìí àtàwọn àfáà tí wọ́n bẹ lásìkò wọn ọba bẹ̀rẹ̀ sí ní fi ìyà wọn lórí pé wọ́n ń sọ nǹkan tí ó bọ́ òdodo wọn lórí pé kí ni wọ́n ń takò tí àwọn àfáà burúkú àwọn àfọ́ onídídíá àwọn àfáà tó ṣe pé wọ́n yẹ kúrò níbi táwọn sàhábà rọ̀dọ̀wà láàrin tí wọ́n bẹ̀ so láàrin ló nínú àwọn sallallahu alaihi wasallam ò fẹ́ làmọ́lẹ̀ fún torí kó di pé làákà ìwò lè gbé àwọn ìsọkúsọ tẹ́lómi ọ̀sọ láti lè fi dìfẹ́ǹdì àwọn pàǹtí tí wọ́n kọ́lọ́dọ̀ àwọn Aristotle tí wọ́n kọ́lọ́dọ̀ àwọn Socrates àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa ṣọ́wọ́n èèyàn lára kúrò bí àkídà burúkú yìí èyí tí àwọn ẹni ìṣíwájú wá kúlé lórí anábọ̀wá Muhammad sallallahu àtàwọn sahaba àtàwọn tabi'un eléyìí ní Islam kò ń ṣe tí àwọn èèyàn kọ́ látara àwọn Greek philosophers tí wọ́n gbé wọnú ilẹ̀ lárúbáwá tán gbé wọnú ìlú àwọn mùsùlùmí látara ipé wọ́n translate ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wọn wọnú èdè lárúbáwá so ní ṣókí Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ní ọlọ́wọ̀n bá dẹ̀ ń sọ̀rọ̀ ó ń بذاته بكنا تبر جنب القيامة يرى المؤمنون ربهم àwọn mùmìnì ó rí ọlọ́wọ́ ọba wọn tí wọ́n mọ̀ wọ Allahu subhanahu wa ta'ala so contrary tí nǹkan tí àwọn al-mu'tazila wal-asha'ira àti àwọn mínanú àwọn oníbídíà nínú jahmiyya tí wọ́n sọ so ṣe ń sẹ́yìn tèmi alayhi rahmatullah wọ́n ni wàhálà bàb fi kitabillahi ta'ala kathir chapter yìí nínú tírà ọlọ́mọba subhanahu wa ta'ala in tí ó pọ̀ ní wa man tadabbara al-Qur'an ẹni tí ó bá ronú sí al dáadáa lil huda ọ̀nà òdodo yóò kílẹ̀ẹ̀tì ọ̀nà òdodo yóò kílẹ̀ẹ̀tì so lẹ́yìn náà sheikh sẹ́yìn tí ní alẹ́ rahmatullah wọ́n ní al'imánu alfaslu sari al'imánu ni wọ́n sọ fàbí rasul rabbahu agbọ́dọ̀ nígbàgbọ́ ní tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó fi ròyìn olúwa rẹ̀ àwọn ayal kùránì ni wọ́n kówá ní ti a so èyí tí wọ́n mú wá ń sí àwọn àhàdíìsì anábíwá muhammad sallallahu alaihi wasallam òun náà fẹ́ máa mú wá láti buttress àwọn nǹkan tí wọ́n ti sọ àbáwọn nǹkan míì tí wọ́n tún máa sọ nínú àwọn ìròyìn àti nǹkan tó yẹ ká di ọ̀kan wọ́n ní fún mà sunnatu rasulillah sallallahu alaihi wasallam tufassiru al-qur'an wa tubayyinuhu wa tadullu alayhi وتعبر عنه وني سنة نبوة محمد صلى الله عليه وسلم انتو شويكي اما شلايا القرآن وتبينه وتدل عليه تدن تكسي القرآن وتعبر عنه تيودي ما اكسبرس اوان كتي القرآن تبريره وما وصف الرسول به ربه من الاحاديث الصحائي التي تلقاها أهل المعرفة بالقبول وجب الإيمان بها كذلك ونعوى حديث tí ó lálàáfíà tí àwọn àfá ẹ̀sìn àwọn onímọ̀ tí wọ́n gbà páwọn àdísì àdísì ànábì sallallahu alaihi wasallam wájábà ìmánú bí á kàzàríkì agbọ́dọ̀ ṣíkiri agbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn ìtí àwọn ahadisi yìí bá fi ròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó fi ròyìn agbọ́dọ̀ nígbàgbọ́ nù wọn bá a ṣe nígbàgbọ́ nínú alkur'an náà lásùgbọ́rọ̀ nígbàgbọ́ nù wọn ẹlòmí yóò fẹ́ máa separate yóò lò nígbàgbọ́ nù hadith òun gba alkur'an gbọ́ kí alkùránì tánkà àwọn talógbà wá àwọn sàhábà àlàyé alkùránì àwọn sàhábà náà ni wọ́n gbà wá sókè àwọn ló ń gba alkùránì ṣùgbọ́n wò gba àlàyé alkùránì contradiction tó bá ní ó pọ́ sínú kí àwọn sàhábà parọ́ so definitely kò yẹ kó gba alkùránì náà kò yẹ kó gba alkùránì òun ló pàtó jẹ́ pé àwọn ṣíà rọ̀wá fíjì àwọn ògbà alkùránì gbọ́ tọ́bálá wọ́n ṣe wọ́n ṣe tàkíyà òun ni pé tàbí dìstíìbù àwa mùsùlùmí ìpa pé àwọn pa ṣùgbọ́n wọn nígbàgbọ́ nínú alkùránì tankai kí ló dé torí pé kí ni wọ́n ní problem pẹ̀lú àwọn sàhábà radwanullahi alayhim wọ́n gbà pé àwọn sàhábà radwanullahi alayhim kùfárù ni wọ́n kìfèrè ni wọ́n lẹ́yìn àwọn bíi mẹ́jọ bíi mẹ́sàn-án mẹ́wàá kan tí wọ́n jẹ́ àwọn tí wọ́n so mọ́ Ali radiyallahu anhu Ali radiyallahu anhu ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ìyàwó àti àwọn kọ̀ọ̀kan gbogbo àwọn tó ń gbà wípé wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn sàábé wọn tó mẹ́wàá wọn tó mẹ́wàá gbogbo àwọn tó kù wọ́n gbà pé kò fàárù ni wọn sótórí náà ni ẹni tí àwọn tó ń fàárù ni wọ́n mú wá tó ń ṣe al-Qur'an al-Karim wọn nígbàgbọ́ wọn nígbàgbọ́ torí ẹ̀ ni wọ́n fi sọ pé original Quran ha radiyallahu anhu ti mú lọ so yìí ń ká yìí wọ́n gbà kọ́ original Quran wọ́n sọ wípé original Quran kò sí àyà kan nínú àyà tí ó ń bẹnu Quran tá ń ká yìí kò sí ní original Quran so ń ká àwọn ṣe competition pẹ̀lú ẹ̀ wọ́n ń ṣe ní títí kéni láti lè fi jù sí ìwò àwọn mùsùlùmí tó kù ní ṣùgbọ́n tí a bá wo táwọn àfá àwọn kọ sínú tíra tíra wọn èyàn ó mọ̀ wípé wọn gba alkùránì bọ̀ wọn gba alkùránì bọ̀ so torí náà àwọn ní problem pẹ̀lú àwọn sahaba ridwanullahi alayhi wọ́n dẹ̀ ní problem pẹ̀lú kùránì wọ́n ní problem pẹ̀lú hadith wọ́n ní problem pẹ̀lú hadith ṣùgbọ́n ní tọ́lọ̀ ní problem pẹ̀lú hadith ṣùgbọ́n òun gba alkùránì bọ̀ contradiction tún wà ń bí kìtì ẹ̀ torí pé sọ́mọ́ ní kùránì tó gbà wọ́n yà ní torí pé ọ̀rọ̀ lọ ṣùgbọ́n àdífì yẹn ní òun ògbà àdífì kí lẹ́tọ̀ ògbà àdífì àwọn sọ̀hábà rùdùwánùlá àlẹ́mtọ́n gba alkùránì wa náà ni wọ́n gba àdífì wa so o ní láti gba àdífì náà o ní láti gba àdífì then kìtìmọ̀ tí àwọn àfà ìsìláàmù tí wọ́n ṣe fún àdífì ní kò sí any tradition àbí anything tí àwọn èèyàn ṣe irú hidima bẹ́ẹ̀ fún kò sí ìtàn ṣe hidima bẹ́ẹ̀ fún wọ́n wò ó bó o ló ṣe wọ̀ tẹ́ńtíkì lọ́dọ̀ sallallahu alaihi wasallam ta ló gbà wá ta lẹ́ni yìí ta lẹ́ni yìí wọ́n wò ó fínífíní wọ́n á sọ pé kì í lè hadithun sahih hadithu tó lálàáfíà lọ́dọ̀ anábì wa muhammad sallallahu eléyìí ni hadithu ghayr sahih hadithu tí ó lálàáfíà torí nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí so olóbi jẹ́ pé lára nǹkan tí ìkanú àwọn afá aṣáájú wa máa sọ oníláwùlà ìsinádù làkọ́lá máa ṣáá máa ṣáá tí o bá ṣe tó rí ṣé yìí ipi òkè ní káwù kálukú ò bá máa lẹ tó bá wù máa nábi wa Muhammad sọlọ́lá ṣùgbọ́n yẹn kò ní lẹ nǹkan máa nábi sọlọ́lá àtàǹgbà so kò sí kìdìmọ́ bẹ́ẹ̀ fún ẹni ìwé tẹ́nibọ̀dì kọ ìwé tí tó ẹgbẹ́ ìwé tán fi tìsọ́dọ̀ Aristotle ní ṣe ní ẹ̀dà wọ́n lè rí ṣùgbọ́n wọ́n gbàgbọ́ ìwé tí wọ́n fi tì sí ọ̀dọ̀ bóyá Herodotus náà pè ní father of history wọ́n gbàgbọ́ ṣe ní ìwé ní ẹ̀dà ẹ̀ lè rí ibi tẹ́ ẹ máa ti rí nìkan náà níbi ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti níbi àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn traces àwọn mùsùlùmí àwàlá lè lórí irú nǹkan bẹ́ẹ̀ pé agbọ́rọ̀ mọ́ sanadi gan yìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn tó pera wọn mùsùlùmí ní inferiority complex ń bá wọn já wọ́n ní etiquette láti gba tí wọ́n fi sọ́dọ̀ Aristotle láì wo kí ni authenticity nǹkan yẹn ṣùgbọ́n wọ́n gba nǹkan fi tù sí ọ̀dọ̀ àwọn alimamu Bukhari imamu Muslim àti wọ́n gbadà tó gbọ́jẹ́ pé tẹ́ ẹ bá ṣe àwọn ẹ̀ẹ́rì ṣéènù transmitter ẹ̀ẹ́rì iye àwọn ìwé kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lẹ́ fẹ́ kó èrì nǹkan kan bẹ́ tẹ́ ẹ padà sínú àwọn ìwé biographies àwọn tí wọ́n jáwọn reporters ní gbogbo eléyìí ló rọrùn fún yín láti ṣe ṣùgbọ́n ìfúrọ́jì complex ṣì máa mẹ́ni tó pẹ̀rẹ̀ mùsùlùmí mi yóò lóun ò gba sọ̀rọ̀ Bukhari ṣùgbọ́n gba nǹkan tí Thomas Obu bá sọ àbí nǹkan tí Lenin bá sọ yóò gba nǹkan tí salim bá sọ yóò gba nǹkan tí aristotle bá sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí inferiority complex ni sẹ́ni tó lóun ò gbọ̀rọ̀ òun ò gba ẹ̀gbà wa àdísì táwọn sàádé mú wa ṣùgbọ́n gba alukùránì wọn so contradiction ni eléyìí ó gbọ́dọ̀ gba méjèèjì ni láti lè jẹ́ mùsùlùmí ó dẹ̀ gbọ́dọ̀ ṣe kíní ó gbọ́dọ̀ gbọ́ọ̀yé bí anábíwá muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé ẹ̀ fún àwọn sàhábà kó ló ń gba méjèèjì lápèjúwe ṣùgbọ́n òun máa ṣe tàwílù rẹ̀ kó lè àgírí pẹ̀lú ọpọlọ òun àbí tó ń ti di ọkàn rẹ̀ jì bí ẹlẹ́gbẹ́ pé kó gbà náà láàpẹ̀rọ àwọn tó ń tú kùránì ìtùkùtù àwọn tó ń tú ọ̀rọ̀ ànábì sallallahu láti àgírí pẹ̀lú tán ti ọ̀rẹ́dì dúó lé lórí so eléyìí ètò oyè ká gbọ́ yé ni so ní tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi ròyìn ọlọ́run ọba agbọ́dọ̀ gbà torí pé kí ni àwọn ahadith asiha àwọn ahadith tó lálàáfíà alahadith asiha tubayyinu al-Qur'an wa tufassiruhu wọ́n ṣàlàyé al-Qur'an fatadullu alayhi àwọn náà ń tọ́ka wa sí al-Qur'an al-Karim ẹ̀rí ló jẹ́ káwò bá ṣe ń kírun bá ṣe ń gbáwẹ̀ bá ṣe ń ṣe ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe zaka dítẹ́ zẹ̀rí àhàdìsì láti rí so yẹn kan lóun gba àhàdìsì gbọ́ òun gba koran gbọ́ definitely yóò tú koran ní pẹ̀lú ìfẹ́ náà tí wàá bèèrè lọ rẹ̀ pé kí lè tó fi gbélé yìí tó gbélé yìí so àwọn reporters yẹn wọ́n lè pa the same set of people náà ni wọ́n mú al-Qur'an wá àwọn tàbí gbà lọ́dọ̀ àrísọ́lá fún àwọn ọmọkéwù wọn náà tí lọ́dọ̀ wa lóyìn ẹlòmí alóhun ní kí ni òun ní ṣe ní dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa so the same thing náà ni ahadith ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ àlàyé ọlọ́mọba ni wanzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́mọba ní zikru yìí al-Qur'an asọ̀kalẹ̀ fún àlàyé náà dà àlàyé tó ṣe náà dà nítùbà yìí náà lè dà kó lè ṣàlàyé fún àwọn èèyàn àlàyé náà so definitely àwọn àlàyé yẹn a lè gbà dànù so ìtànà ìgbà fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ gbà lókùn àti wájá pé nǹkan tó wọ́n authentic ni ìyẹn kan òní sọ fún wa pé ń sì pé kí ní ara kùránì ló wá wọ́n béèrè pé kí ní sanadu tó fi jẹ́ kùránì dà so láfi láwọn kìràáàtì lóríṣìíríṣìí náà tó yí gbogbo ẹ̀ náà ṣe ń padà sínú Al-Qur'an ó rẹwà authentic èyí tí ó bá wà authentic wọn nígbà pé ara Qur'an the same thing ahadith anẹ́bísọ́lá fi tí ó bá wà authentic ni wọ́n nígbà eléyìí iṣẹ́ tí àwọn afáìsìn ṣáájú láti àsìkò àwọn sahaba tí lásìkò àwọn tabi'un asba'u tabi'in tí bí ọ̀dọ̀ àwọn tí wọ́n kọ àwọn eléyìí tí wọ́n mójútó so alhamdulillah pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe wá ní mùsùlùmí kò ṣe wá lẹ́ni tó rí rẹ̀ kú ẹni tó ṣe wípé yóò máa tẹ̀lé ìfẹ́nú àwọn èèyàn kan yóò lè máa pè ní ìmọ̀ tàbá ló kún okun náà ni tàbá ló fà òfà náà ni tàbá ní wá púrùfù tó ń sọ yìí kò sí nǹkan tó lè fi púrùfù nígbàtí ìrìn kan bá jíǹsì tó yanú gbàgbà tó sọ wípé ọmọ ènìyàn àtàrà apes ìnàkí nǹkan kàmọ́ra wọn láti dìvẹ́lọ́pù tàbí wá débi tàbí jì ok máa bọ̀ wá àwọn títí oníbàọ́lọ́jì ó yá wá fúnfù ẹ̀ fún mi bí ó sì jẹ́ pé àtàrà ànàkí ni ọmọ ènìyàn ti di nǹkan tí à ń rí lónìí kò lè fúnfù ẹ̀ èyí tán kọ lóhun lọ́wọ́ lòun náà ṣe kéyìn òun náà ló ń parọ́ tì ìjọba bá rẹ̀ tún dé tán ní nǹkan yóò rí bẹ́ẹ̀ mọ́ o àti padà tún discover àwọn nǹkan báyìí báyìí báyìí o òun ló tún ṣe kíní yóò tún switch kúrò mi tó wà tẹ́lẹ̀ yóò tún bọ́ sí ìwà yìí eléyìí yóò tún di kíní scientific fact ẹ́ tó tún gbọ́dọ̀ gbà so ẹni tó ṣe wípé ìgbésí ayé tó ń lò lélẹ́yìn ó ń ṣípì káàkiri ni bóò ni ó ṣe lè máa tako tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n dólé lórí bóò ni ó ṣe máa tako so ló jẹ́ pé ẹni tọ́lọ́ bá ṣàánú òun ni yóò máa sọ̀rọ̀ dáǹsọ̀ òun ni ó máa ronú bá a ṣe ń ronú ṣùgbọ́n tí ọlọ́run subhanahu wa ta'ala ní kí ti ẹ jánu yóò máa tẹ̀lé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba yóò dẹ̀ máa propagate tí wọ́n ń sọ láì mọ̀ pé àwọn tí wọ́n da tóun àwọn tán jẹ́ kankan làwọn tó ṣe kó ń gbé lárugẹ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala yìí sọ ìkọlọ́mọ kò bí kí olùfẹ́ nìkan kan wa insha Allah àtúmọ̀ ní ọjọ́ bí subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh